hello everyone welcome to Toyeen Talks ọ̀rọ̀ Mohbad ní gbogbo ayé ń gbọ́ tá à ń pariwo sí ìyẹnà tá à ń bá kẹ́dùn àti àwọn ìdílé wọn jẹ́ ká jọ enjoy commission for listening till I will see you in my next video stay safe stay blessed I love you all bye. tẹ́ bá fẹ́ sọ wípé wọ́n fòògùn gbà ní patí ni ẹ máa try láti establish yẹn torí ọ̀rọ̀ oògùn òde pat kò dé ọ̀rọ̀ oògùn òde court. then àwọn òwò náà fi oògùn gbá ṣé àwọn ọ̀rẹ́ ni àbí ọ̀tá ìgbà tó bẹ̀rẹ̀ sí ń complain ta ló complain fún ìyàwó ni ìgbà tán máa pe nurse ta ló pe nurse ìyàwó ló lè sọ fún wa kí ló dé tẹ wá ń ṣíìlì ìyàwó yẹn kó má béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tóun tó wá sọ ó ní Only what we are clear and see is who tormented, to bull, who bullied, who harassed, who humiliated, who bruised, wounded, and something something weapon mi fẹ́ sọ the community standard made to live in terror and assaulted him to feel cool ẹ jọ̀ọ́ gbogbo wa tá à ń gbọ́rọ̀ yìí ẹ jẹ́ sentiment apart ṣé ẹ rí Naira Marley nínú mọ́tò tán fi gbé lọ sí hospital àbí ẹ rí Sam Larry nínú mọ́tò tí wọ́n fi gbé lọ sí hospital. mo ń béèrè ni o ṣe rí wọn nínú ibi tó ti ṣe show lọ́jọ́ yẹn ọmọ yìí wá go further yẹn tó ń tó Lizzie m tó ń tó Dike ó ní these two are named ó ní number one Naira Marley inclusive of Maria's brother and gang members Sam Larry question mi ni wípé why tó jẹ́ àwọn méjì yẹn nìkan tán dẹ̀ cover àwọn yòókù ta ni Sam Larry àti Naira Marley ṣe tán bá ní pé ṣé wọ́n lẹ́tọ̀ọ́ àti jẹ̀yà yes hundred percent because ọmọ yẹn pariwo wípé wọ́n fìyà jẹ òun wọ́n lé òun kiri wọ́n jẹ́ kóun nísinmi. ṣe rí ọ̀rọ̀ yìí tèmi ni wípé kí ló dé tí wọn ò fẹ́ kí ìjọba wo other angle kí ló dé tó jẹ́ wípé nǹkan tí wọ́n fẹ́ mi ì fẹ́ bílíf pé nǹkan tó ń fẹ́ ní ìjọba ń ṣe ó fẹ́ dà kí ló ń ṣẹlẹ̀ gangan ṣé mọ̀ pé ọ̀rọ̀ oògùn olóró ó wà nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ oògùn olóró ó wà nínú ọ̀rọ̀ tí à ń sọ yìí. Wọ́n dẹ̀ dárúkọ àwọn alágbára mọ́nú ọ̀rọ̀ yìí. <laughs> Wọ́n dẹ̀ fò sínú ọ̀rọ̀ gbogbo bó ṣe kán ṣiṣẹ́. Kí ni ọmọ yìí ti ṣe? iṣẹ́ wo ló ti bá àwọn kan ṣe tọ́rọ̀ ẹ̀ fi dé stage yìí iṣẹ́ wo ló ti bá àwọn kan ṣe ọlọ́run má jẹ́ alóbi òṣì. nínú gbogbo àwọn tó ń surround ẹ̀ lọ́jọ́ tó kọrin mélòó nínú wọn náà ti arrest a lè sọ anyway tán ti interview then my question still remains why to jẹ́ pé Sam Larry àti Naira Marley nìkan ni wọ́n focus lé is there more to it ṣé àwọn alágbára kan ń bá wọn jàjà kan ń bára wọn jàjà kan lábẹ́lẹ̀ tí wọ́n fi rò wípé ẹ mú àwọn ọmọ yẹn wá fún wa àsìkò àti ìṣẹ̀san wọn leléyìí ta ló pa Mohbad is unfortunate ó possible kí ọmọ yẹn má gba justice the right justice ó possible because àwọn tí there is more sí ọ̀rọ̀ tá à ń dá sí yìí there is so much more òun ló fi yá everybody lára tó ń ṣe ń sáré gbowó lọ fún wọn nílé lọ́tún lọ́sì. àwọn ọlọ́mọ ti gbẹ̀mí ọmọ wọn ó lè jẹ́ last time tí máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lélẹ̀ kò wá interesting sí mi. ọ̀rọ̀ abiyamọ ni tí n bá sọ bó ṣe yẹ kí n sọ ẹ̀ sunkún lórí péjì yìí come on in. good morning son how are you? o ṣe thank you bá mi tọ́ náà o ṣe love you. tí n bá sọ̀rọ̀ yìí bó ṣe yẹ kí n sọ ẹ tún sun ẹkún gidi lórí péjì ọlọ́run máa ṣe wá ní ìyà tó máa fi ẹ̀mí ọmọ ẹ̀ rúbọ títorí owó tí kú ilé ò bá pani tí òde ò lè rí ni pa lórí ọ̀rọ̀ yìí ẹ gbàgbé ẹ̀ ẹ má dára yín láàmú mọ́ èmi personally mi wà interested because ibi tèmi ti wò wá ibi tó le tẹ́ fẹ́ gbọ́ ni ibi àbíamọ tó fọmọ ìsọkò sọnù a dẹ̀ ti rí i pé wọ́n ṣe fọmọ sọkò sọnù náà owó iná yìí ni ṣé wọ́n jẹni tó mọ̀ ṣé nínú ilé tẹ rí tán ṣẹ̀ṣẹ̀ gbé síta wọ́n gbé fídíò wọn tán ti ń kọrin kan síta tí wọ́n play pè orin ọmọ yẹn tán gbé fọ́tò ẹ̀ dání tán jọ jókòó ṣé inú ilé yẹn jọ inú ilé àwọn tó mọ̀ àbọ̀ inú ilé àwọn tó ń tra àti create impression lẹ́yìn tán bá jẹun tán tán tán ti jẹun tán wọ́n ti wo múvì tán àwọn owó náà fi fídíò ẹ̀ fi sẹ́ńtímẹ́ǹtì mú fídíò ò mú mi mọ́ gbà tó ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ mi lè gbọ́ orin ẹ̀ fídíò ẹ̀ tí n bá ń wò ó sìn you know why nígbà tí aláàrú ní kájé ṣe òun pa kí ni kẹlẹ́rì ò ṣe gbogbo wa la bí amọ́ gbogbo wa la gbogbo obìnrin tó ń wò mí lẹ mọ nǹkan tó tèkì yín tẹ gbóyún oṣù mẹ́sàn tẹ mọ bó ṣe rí lára yín tó jẹ́ pọ́jọ́ tẹ máa làkàkà bí ọmọ ẹ mọ bó ṣe rí lára yín ẹ wá rí ọmọ náà rí ọmọ náà rí ọmọ náà ọjọ́ owó àjọ tí kò sí ọmọ wa dásìkò tógo fẹ́ yọ irú ilé ọlọ́run wá gbogbo ọ̀sẹ̀ ni irú oníṣẹ̀lẹ̀ sí kankan nù wá ká má tiẹ̀ wulẹ̀ rò kan wá dé ẹjọ́ òfò ẹjọ́ bọ́n ṣe fẹ́ ra nǹkan náà ń rò Eh, ẹ̀gbọ́n ìyàwó náà ń fò kiri wọ́n ń rojọ́ wọ́n ń wá ẹni tó máa bring page wọn down ẹni tó bá ti sọ̀rọ̀ owó tán fẹ́ kọ́ ọmọ yẹn ní ọmọ yẹn sọ ó ní owó ni ìyá fẹ́ ó ní ìyá pọmọ torí owó bàbá pọmọ torí owó ó ní bàbá ṣáà ń wọ ẹni tó máa yà wọn nínú poverty àti ìyá ọmọ yìí ti yọ gbogbo nínú poverty sustenance ló kù ọmọ yìí ó ti yọ gbogbo nínú temporal poverty sustenance lókùn bẹ́ẹ̀ ṣe fẹ́ sustain wealth tán gbélé yín lọ́wọ́ kò sí justice kankan àwọn tó yẹ kán fún ní justice ti fún family ẹ̀ lówó ẹ lọ sinmi gbogbo yín tẹ̀ ń sunkún kiri orí social media ọlọ́run ò ní pe tìkankan wa ní ọkún ọmọ wa kọ́ ló kú àwọn tó lẹrù wọn wọn ò appreciate ẹrù tán ní wọn ò value ẹrù tán ní tán bá value ẹ ní ṣe gbọ́ kí kankan nu wọn sọ justice ni gbogbo interview wọn tẹ gbọ́ ṣe gbọ́ kí kankan nu wọn kàn sọ wípé ẹ bá wa wa kọ̀ọ̀kan tó pa ọmọ wa jáde so kí wá ní tiwa. This is my last video on this issue. I don't stay so long on trending topics, but because all involve ọmọdé, all involve ẹgbẹ́ ọmọ wa ni mo ṣe lára ṣe ta mí tí mo tẹnumọdé stage kan débi pé wọ́n ti sọ mí dàjẹ́ gan lórí social media yes àjẹ́ ni mí àjẹ́ ọlọ́mọ gbogbo obìnrin tó bá ń rí ọmọ tọ́ gbogbo obìnrin tó bá ràgàgà mọ́mú ẹ̀ gbogbo obìnrin tó bá fìyẹ́ bọmú ẹ̀ làjẹ́ tó ló di dandan tọ́mọ bá pè yànyàn gbọ́dọ̀ jẹ́ òbí tán bá pè tí ò bá jẹ́ kò ń ṣàjẹ́ ìkà ni wọ́n ẹ mọ̀ kan tó ń pè ní àjẹ́ ẹ kàn ń la inú gbàgà àjẹ́ àjẹ́ àjẹ́ ṣe rò pé àjẹ́ lẹni tó ń ṣèkà ni ẹni tó ń ṣèkà yàtọ̀ àjẹ́ ọlọ́mọ wà. àjẹ́ ọlọ́mọ ó wà àjẹ́ ọlọ́mọ là wà òun la ṣe ló ṣe ká wa lára torí àtọmọ tàbí àti tí ò ń ṣe tiwa gbogbo wọn lọmọ wa ẹgbẹ́ ọmọ ọyàn lọmọ tó lọ yìí tílù ẹ bá ètè bímọ last born mi ló yẹ kó jẹ́ or second to the last ló yẹ kó jẹ́ gbogbo abiyamọ gidi náà máa ń sọ pé ọlọ́run máa yẹ káwọn fojú sunkún ọmọ ojú àwọn ò ní rí bí àdúrà abiyamọ nìyẹn èèyàn wá jókòó sínú ilé ọmọ ọmọ tó kú wọ́n ya fídíò àwọn òun náà try to convince àwọn òun náà rò pé àwọn ń lórí social media àwọn òun ni ọlọ́pọlọ tó ń follow wind gone with the wind ìkọ́ni wà àwa kan ní ọpọlọ tá à ń observe silently tá a bá tiẹ̀ sọ̀rọ̀ púpọ̀ tá à ń béèrè pé ṣé bó ṣe yẹ kí investigation lọ leléyìí ṣọ́rọ̀ yìí káwọn tó ń lọ ọmọ yìí gangan fún wọn ṣó ká wọn lára ṣá ṣe rí traces kò ká wọn lára ẹ má tanra yín o àwọn tó ń dá sọ̀rọ̀ gan ti ní kò sí justice the only justice táwọn fẹ́ ni kàn lu eh, kan mú Naira Marley àti Sam Larry kan lù wọ́n pa wọ́n ní that's the only justice kò bá dẹ̀ jẹ́ pé other boss other people wà tó ń jẹ́ tó ń wà complice eh, tó ń jẹ́ accessory to the crime accessory to the crime làwọn tó ń bá jẹ́ kọ́rọ̀ àwọn tó ń jẹ́ kọ́rọ̀ ọmọ yẹn pa wọ́n lè máa wá involved directly but wọ́n fi àyè lẹ̀ wọ́n ṣí àyè lẹ̀ tó fi ṣe é ṣe òun náà ń pè ní accessory wọ́n wà kind of connected ó ṣe géèyàn méjì lẹ́ ń pariwo èèyàn meji tẹ́ ń pariwo àwọn méjèèjì sá kúrò nílùú nígbà yẹn àwọn kankan náà lò tán fi re mú àwọn kankan tán súnmọ́ náà lò kò bá ìjógùn náà fi lù ú kò bá poison ni kò bá jẹ́ injection ni kò bá jẹ́ kinní kan ni àwọn náà lò tán fi re mú ẹ bá mi ṣíà fídíò yìí kan lè tètè kan tó wá flag page yìí down kan tó wá blackmail yálà ìyá wọn ẹ jọ bẹ ṣe ń wọlé bẹ ṣe ń wò báyìí ẹ má jẹ́ kí sharing yẹn sú yín ẹ tẹ share yẹn kan rè kan káwọn tí wọ́n náà ń bá wọn jà kí àwọn tí wọ́n láwọn ń jà fún ẹ̀tọ́ kan lè mọ̀ wípé àwa kan ń béèrè question pé kí ló dé tó ń shield apá kan tó ń focus apá kan ṣó ní scores tí gbogbo wọn fẹ́ settle tó wá ń tàn wá tó ń sọ wá darin dín ṣó ní scores tó ń fẹ́ settle tí kò yé wa ní tí ọ̀rọ̀ bá di wípé wọ́n pààyàn kò kí ń sí sentiment tí èèyàn bá kú ní ọ̀nà tí ò yẹ kó kú kò kí ń sí sentiment nílùú tó lófin gbogbo majority wa tẹ́ ẹ̀ bá gbèlú òyìnbó aláwọn èèyàn tó ń gbèlú òyìnbó ó yà mí lẹ́nu pé àwọn tó ń gbèlú òyìnbó náà wọ́n sọ wípé kán má ṣe DNA bàbá kan ló tọ́ ọmọ ọmọ mẹ́ta tó ti tọ́ wọn dàgbà tó ti náwó lé wọn lórí tán nǹkan kan ló ṣẹlẹ̀ ná carry out DNA kò sí kankan tó jọmọ ẹ̀ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta àríró eléyìí rí a fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni gbogbo obìnrin tó bá wá ń sọ wípé kó má ṣe DNA ẹ lọ wò wọn á jẹ́ páwọn náà ti gbọ́ ọmọ àlè fọ́kọ wọn á jẹ́ wípé ọmọ àlè wà lákàtà wọn èmi tiẹ̀ máa ń sọ pé kò sọ ọmọ àlè kankan náà kò sí nǹkan tó ń jẹ́ ọmọ àlè bàbá ọmọ yẹn ò mọ bàbá ẹ̀ ni kò sọ ọmọ àlè so I take that back èmi ò believe pọ̀ ọmọ àlè wà níbì kankan wọ́n lè gbọ́ ọmọ yẹn fún bàbá mi kò mí pọ̀ ọmọ àlè ni bàbá kan bí níbì kan. àrírú eléyìí rí wọ́n ní ọmọbìnrin tí wọ́n fẹ́ fọ́mọ yìí wọ́n ní malian ni wọ́n ní malian lọ́mọ yẹn kí ọmọ yìí tó pàdé ẹ̀ gbogbo àwọn pípù yìí ẹ mọ̀ bóyá gbogbo wọn mulẹ̀ débi ìyàwó tó fẹ́ tó jẹ́ malian bóyá wọ́n ti jọ mulẹ̀ ẹ̀yin náà rí i pé tògùn tògùn làwọn ọmọ yìí ń ṣe iná fi ń ṣiṣẹ́ tó ń ṣe yẹn ọmọ tó ṣaláìsí yìí gan mẹ́ńsàn pé wọ́n lòun ń ṣoògùn jù so wọ́n ń tọwọ́ bọ ìbọ̀kúbọ̀ so wọ́n ti lè jọ múlẹ̀ kó ti dohun àṣírí kó ti dohun ìkọ̀kọ̀ kó jẹ́ wípé ẹni tó lè tàn mọ́lẹ̀ sí jù which I still believe ẹni tó lè tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí jù ìzìyàwó. ẹ má sọ wípé ẹ tó bá jẹ́wọ́ nírú ẹ̀ ṣẹlẹ̀ sí ṣé wà ní kán wá interview ẹ lásìkò tó mọ̀n ó ti ṣe mí ọ̀rọ̀ ṣe ni wò kó tó fi lọ́mọ ẹlòmíì ó ti ṣe mí ìgbà tó dẹ̀ ṣe mí tó ń gbọ́ ọlọ́pàá dé níjọ́ kejì ọjọ́ kejì lọ́lọ́pàá dé kókókó ọlọ́pàá fẹ́ rí yín mà mo lọ́lọ́pàá kí lọ́lọ́pàá ń wá wọn náà fẹ́ wá béèrè àwọn question lọ́wọ́ mi títorí wípé kí ni èmi àti ẹ̀gílá jọ ń sùn lálẹ́ oúnjì ọwọ́ mi náà ti lè kọ́kọ́ béèrè kan lè wò pé ṣó lọ́rẹ̀ẹ́ ṣó níbi tó lọ kó tó wálé ṣó ló ń jẹ tó jẹ ṣó láwọn kankan tó ṣe kí ló ń complain of èwo ló ṣẹlẹ̀ hello láì ṣe pé mo béèrè láì ṣe pé family béèrè behind me wọ́n ṣọtọpsì fún mi ò dẹ̀ rí nǹkan kan rò sí débi pé màá question anybody autopsy ló jẹ́ ká mọ nǹkan tó pa because wọ́n gbọ́dọ̀ kọ cause of death because it was a sudden death anything to budget sudden death ayálà wọn pààyàn ni yálà ẹni yẹn kú lójijì ni tí ó dẹ̀ tí tọ́jọ́ tó bá jẹ́ ibi tán ti ń tò bó ṣe autopsy they want to be sure pé wọn ò pa á kí ló dé tẹ wá ń sunkún orí burúkú kiri kí ló dé tẹ ń tẹ́lẹ̀ wá ń sọ wípé wọn ò lè mọ̀ pẹ̀lú autopsy then kí ló pa tẹ bá ní wọn ò lè mọ̀ pẹ̀lú autopsy kí ló pa autopsy wọ́n ṣe tán hospital tó dákẹ́ sí náà ti kọ́kọ́ fún wa ní death certificate ká tó lọ gba ti local government mò ń sọ fẹ́yàn kan èèyàn kan nírọ́ local government ló ń issue their certificate no hospital tẹni yẹn dákẹ́ sí hospital tán bá gbé lọ hospital yẹn títọ́mọ̀ yìí ní bá because àwọn òbí ẹ̀ náà ọ̀rọ̀ wọn ò tí ì yé wa wọ́n ṣàlàyé àwọn kókó fún mi and I said as I was told mo ṣàlàyé fún yín now ọjọ́ tán gbé lọ sí hospital tó dákẹ́ yẹn àmì ìtàn sọ pé ó ti dákẹ́ kan tó gbé lọ sí hospital àárín ìyẹn nǹkan tó ń sọ fún mi mo sọ but àmọ́ ah, how true it is wípé wọ́n náà gbé lọ sáwọn hospital kan wọn ò gbà mi ì mọ ibi tí mọ́ṣúárì ti ń kọyàn ó yẹ kí mọ́ṣúárì gbà kan wá ẹ̀ṣẹ̀ ṣe pé kí ló pa ọmọ yìí bí nǹkan ọmọdé ni bọ̀ wọ́n sáré bò ó mọ́lẹ̀ lọ́jọ́ yẹn ìyàwó kò object kan sáré bo ọkọ òun ìyàwó kò sunkún pé kí ló tẹ fẹ́ sáré bo ọkọ òun bẹ́ẹ̀ yẹn kò sọ̀rọ̀ kò pariwo fámílì ìyàwó ọ̀rọ̀ ogún náà ń sọ kiri tó ń rojọ́ kiri lórí social media ẹ má wáìnì wa náà ẹ má wáìnì wa gbogbo yín wọ́n wá tún fẹ́ ṣe autopsy wọ́n ti ṣe autopsy tó ń sìn ẹ̀yin lẹ pariwo autopsy autopsy ẹ tún wá ní autopsy ò ní jẹ́ ká mọ nǹkan tó pa tẹ bá mọ nǹkan tó pa ẹ gbá wa gbé evidence jáde ẹ má wáìnì wa mọ́ ẹ má wáìnì wa ẹ má fi nù wá a mọ̀ jẹ fúnra wa a mọ̀ pé téèyàn bá tọwọ́ bòkèlè ẹnu ló máa mu sí a dẹ̀ mọ̀ ká mẹ́ran láwo ká fi sẹ́ẹ̀kẹ́ kan wá tì èmi ń sọ ẹni tó bá ti bá ìjọba jẹ tó ń bá lágbára mu tó ń bá lágbára jẹ èmi ò lè ever trust wọn láyé láyé that is my own stand ibi tèmi dúró sí nìyẹn mo dẹ̀ máa ń tẹnu mọ́ mi ò yé tẹnu mọ́ ẹ̀ẹ́dẹ̀ rí wípé kò ń ṣe gbogbo kéèsì náà ń já sí àìmọye kéèsì tó yẹ kán já sí nílẹ̀ yẹn nílùú yẹn wọn ò ní dá sí kéèsì tó bá ti kàn àwọn alágbára kéèsì tó kan àwọn wọn fò sí yẹn godblemu pásítọ̀ tó yọ kídìní mẹ́jọ wọn ò máa jà fún justice irú yẹn táwọn victims yẹn dẹ̀ yìí wà láyé tí pásítọ̀ yẹn náà yìí wà tán rí pọ́n fẹ́ bo kéèsì yẹn mọ́lẹ̀ wọn ò máa sọ nǹkan kan lórí yẹn. woman kan ló tún ṣaláìsí tọ́nà gbé lọ sí hospital tí wọn ò gba òkú ẹ̀ ara ìjà tó yẹ kán máa jà nìyẹn ṣẹgbọ́n ẹgbọ́n kan ṣe pẹ́kẹ́n ẹgbọ́n kan protest pé we want better hospital facility ní Nàìjíríà. Mm-mm ìjà tó ń jà yéra wọn mi ò dárúkọ anybody o ẹni tọ́rọ̀ ẹ̀ bá jọ tó bá jọrọ ẹni kó máa pìkì ẹ ẹ má wáìnì wa o àmọ́ jẹ ẹni tó máa lọ ti lọ bọ̀ pé justice tẹ́ ń wá yìí is either kẹ́ wrong justice or kẹ́ má get justice rárá lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. Hey, eh, they get right justice èèyàn kan ò lè máa settle scores kan ní kan bá wọn settle scores wọ́n ti jọ ṣe meeting kan ti jọ wọ́n <laughs> ti jọ parí nǹkan kan wá ti àwọn nǹkan bọ́ta kan máa push narrative kan kan máa push narrative kan kan máa push only one narrative Ben bá ń gbà wá kan ò gbà àwa tá popular opinion Ebi eh, popular I mean opinion gidi ò popular mm -mm. in most cases opinion gidi ò popular kò dẹ̀ wọ́n ń gbà á ẹ ti jọ pẹ́ ẹ ti jọ kún àwọn náà jọ mọ nǹkan tó ń jọ dàpọ̀ mọ́ra wọn tó ń jọ ṣe pọ̀ débi pé ń dológun ndla ń fúnyàn lómi mu tọmọ pariwo pé ndla mu o kínní yẹn ló ba yé òun jẹ́ o ẹ eh, mi ì gbẹ́sẹ̀ mi dáadáa kí níyẹn ni ò jẹ́ kóun gbádùn mọ́ o tó wáá dológun pé eh, àwọn tó ń bá ilé ẹ lè ṣe náà tó jẹ́ wípé gbogbo yín náà dẹ̀kẹ̀rẹ́ amọ́ra wa ò fúnra yín lẹ sọ ẹlẹ́mọ̀ra yín dáadáa ẹlẹ́mọ̀ nǹkan tẹ́jọ́ ń ṣe Hi, Diana. Sorry, I have to do this in Yoruba. They are reporting my page. Seriously. Ẹlẹ́mọ̀ nǹkan tẹ́ jọ ń ṣe. Ẹ̀ẹ́dẹ̀ sọ nǹkan tẹ́ jọ ń ṣe yẹn síta fún wa ká gbọ́. Tẹ́ justice tẹ́ fight fun òótọ́. Eh so nǹkan eh son kote John yẹn tẹ́lẹ̀ tele Ẹ Eh so kagbo ká lè mọ̀ pé lóòótọ́ ẹ fẹ́ kàn fọ Nàìjíríà ẹ fẹ́ kàn fọ nàìjíríà mọ́ àwọn tó highest bidder lẹ́ ń bá deal and it's so sad wípé ìlú yẹn ò ní olóòótọ́ tó bá ti dọ̀rọ̀ olówó dé kò ní olóòótọ́.